ọ̀dà mi fẹ́ ṣe ìjọ bàbá bá wọn lọ rí tẹ́gbọ́. bàbá ìyàwó wa anábùwà Muhammad sallallahu inú tó kì wá lọ pé a gbọ́dọ̀ jẹ́ kí ojú wọ́n fi fún un bàbá ó wí báyìí ànábì ní ọ̀gbọ́dọ̀ tí ń bi mọ ọmọ lọ́kọ o mọ́mọ́ kéjì ò bá lẹ̀ ń lò yìí àbá ṣéèkù mọ̀tàbọ̀ fẹ́ kẹ́ ló ti ṣẹ̀ríà ṣẹ̀ríà ni pé mo fún ọ ẹ ẹ ẹ bà wọn wí yìí ọ̀nà. بإذن الله بقدرة الله

mo kí àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ àfáà ìyàwó wa ẹ̀yin ní ẹnìjọ́ lónìí ọlọ́wọ́n sàlékún àlùbáríkà fún yín àlùfáà wa mọ̀ sábọ̀ láti ìlú Òṣogbo níbí. mo kí gbogbo ẹ̀yin àná wa àfáà àfáà àfáà ìyàwó àbá àbá bàbá ìyàwó àwa nù ẹ̀yin àna wa lè mí wí bẹ́ẹ̀ bá ti jẹ́ bẹ́ẹ̀ bá ti já àfa bàbá ìyàwó àna wa náà mẹ́yìn lẹ́ fún wa lọ́mọ ẹ̀ ẹ̀yin náà là ń kí <laughs> sheikh murtado wọ́n ní ìyàwó wa ní gẹ́gẹ́ kọ́ ń kéwú ẹ̀yin náà lẹ́kọ́ bàbá rẹ̀ ń kéwú tọ́ àdúgbò lọ́dọọlọ́ mo kí gbogbo ẹ̀yin àna wa ọjọ́ ti lọ Ago kan ti kọjá èyí tí mo sì mọ̀ ni pé ládùúgbò wa láti Ìlọrin wá gbogbo Òṣogbo mẹ́bàdàn mẹ́kọ̀ọ́ àárín ago kan sí ago kan àbọ̀ ọ̀nà là máa kẹrùn borí tí ò ní ti kọjá là torí náà ẹ dákun pẹ̀lú ògo ọlọ́run gbogbo tá a bá ṣe ń bí iná ẹ̀mẹ́jẹ àjọ aago kan àbọ̀ lọ èyí náà ni ọmọ tọ́ka ìjókòó dáadáa yìí tó kọ́ àwọn ẹni ọlọ́run àwọn tí ń tẹ̀lé lánà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tá a bẹ lọ́n kọ́ lọ́mọ yẹn wa náà kó yẹ wọn. ẹ dákun mo kí gbogbo wa gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa láti lọ iná mo kí náà o àgbọ̀dọ̀ máa kíra wa púpọ̀ ní o kọ́ máa gba bá a la fún wọn lọ́mọ. wa pé wa kò sí ọ̀rọ̀ kankan lẹ̀ mọ́ bàbá máa tanra wa lókù ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ńláńlá òun ni àlùfáà wa Murtada ti bá gbogbo ìjókòó sọ̀rọ̀ kọ́ra ọba ẹgbẹ́ yìí náà lọ́lọ́ ní kárí mú lọ́wọ́ ká dì mú yá ń jọmọ́ lọ bí ìyàwó Yunus Olúkodó àti sakina abdulrafi alamalyakin tí mo gbà tọ yá ìgbẹ́ mo ti gbọ́ nǹkan báyìí ẹ dákun ẹ̀yin ya wa ẹ rí pọ̀pọ̀lọpọ̀ ntí wọ́n bá wa sọ ní ọ̀rọ̀ lọ́n ó fi sọ́dọ̀ yín púpọ̀ bó di ẹ kí ti yín ó rí náà nù ẹgbẹ́ bò ló ti rí bẹ́ẹ̀. nínú déédé tọ́lọ̀ ń lóhun ìsọ̀ba alábòtí òun ni pé gbogbo ẹni tí ń tí ọba gbà lọ́dọ̀ ọlọ́run bá pọ̀ ẹrù tí ó rù ní òwò gbogbo ẹni tó yẹ pé ìtò wọn gbà lọ́dọ̀ ọlọ́run kò fúyẹ́ bẹ́ẹ̀ náà lẹrù tí ó rù wù ó àwọn ìyàwó níjọ́ tó lọ́wọ́ ó fún wọn lára ọ̀rọ̀ yìí ẹgbẹ́ bó ló wí fún wọn. latunna ka ahadin minan nisa. ẹ̀yin ìyàwó àlẹ́bí obìnrin ni yín o àmọ́ ẹ ṣe bí obìnrin kankan nu gbogbo obìnrin àgbáyé. ẹ̀yin náà ẹ̀ máa ń tọ́lọ̀ ń tó kalẹ̀ fún wọn ní ummahatul mu'minin àwọn nìyá gbogbo àwa mòmìnì tí ó fi lè jọ gbẹ̀ǹdẹ̀ àgbéyàmà torí náà ìfẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ ẹ̀yin ìyá wa ẹ má rí rí pé báwọn àlùfáà yìí bá ti ń sọ̀rọ̀ tiwa náà wọ́n máa rí gbọ́ àrí ti ń gbọ́ ọlọ́run ló tó bẹ́ẹ̀ torí ń tí ẹ gbà látàrí ń tí àfa kìlọ̀ fún yìí wàláì ti ń pọ̀ ju tọkùnrin lọ ní dáadáa òun lẹ́bi máa wá rí pé ńgbọ́ pé n tẹ́ ń retí lọ́dọ̀ ọlọ́run pọ̀ ní díùtì yín náà gbọ́dọ̀ gbé pẹ́ẹ́lí. arákùnrin kan wá gbà nẹ́bùwá Muhammad sallallahu alaihi wa sallam. ẹ wá ń bí wípé wà nẹ́bí sallallahu alaihi wa sallam. man ahaqqu an-nasi bi aw bi ihsani. bí bá jẹ́ lóore kan tí mo nìkan láyé ta ló قال النبي صلى الله عليه وسلم أمك ànábì ó kò wí nǹkan mi ìjọ náà ju pé ẹ̀yin obìnrin tẹ́ jókòó yìí ẹ̀yin ìyá ànábì ní ẹni àkọ́kọ́ tó rí rẹ tọ́ sí òun lè yá tó bí o arákùnrin yìí gbọ́ ó di máa wọ́ bẹ́ẹ̀ ń retí fún ànábì ó fi nǹkan mi lè kò fi lè sallallahu alaihi wasallam pé kéèyàn má da akẹ́kọ̀ọ́ má dọ́ràn ànábì mo ti gbọ́ lẹ́yìn ìyá mi ń kọ́ qala nabiyyu sallallahu alayhi wa sallama ummuka ọ̀túnbẹ̀lẹ̀ kejì ànábì mo ti gbọ́ ètò òwì talọ́kàn ànábì ní ìyá rẹ̀ náà ló tún kàn ẹ̀láàbọ̀ ẹgbẹ́ sallallahu alayhi wa sallam ipò tọ́lọ́ ń fẹ̀yìn ìyá sínú o ṣe mọ́gbàdìkò yín òòrì ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ lárákùnrin yìí ń bi ànábì sallallahu alaihi wasallam bí n bá tún ní ta lọ́kàn ànábì ní ìyá rẹ̀ náà ló tún kàn. nígbà wá dẹ́lẹ́ ìkẹrin ló tó kẹ ẹ̀yin bàbá bà ẹ̀yin ìyá rẹ̀ rẹ́rìn bọ́lọ̀ ti dùn yín nínú ẹ̀dákùnrin sọ ilé yìí kẹfì lè mọ responsibility yín bó ti tó anagba muhammad sallallahu alaihi wa sallam ọláwa méjèèjì náà láwa responsible gbogbo ntọ́ ọmọ báyà láyé kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi gbogbo ntọ́ ọmọ báyà lẹ́yìn àkọọ́lẹ̀ tọ́lọ̀ ti kọ́ alẹ́bi ní púpọ̀ ń bẹ lọ́wọ́ àwọn òbí méjèèjì ọmọ tó ya dáadáa púpọ̀ ń bẹ lọ́wọ́ àwọn òbí méjèèjì èyí tó ya yìí tí ò dáa púpọ̀ ń bẹ lọ́wọ́ àwọn òbí méjèèjì àmẹ́ta àbáwò practically in tí ẹ̀ mold ten form lára personality àwọn ọmọ ọjọ́ èyí táwọn bàbá ń ṣe lọ àwọn méjèèjì náà lọ́lọ́run ó bí àmọ́sẹ́sẹ́ yìí ń ṣe lọ́pọ̀ ó sì gbọ́dọ̀ pọ̀ ẹ̀yin náà wo níta nẹ́bí kàkalẹ̀ fún yín ẹjẹ́ ń wí lédè tí ó yé wa o bí ìgbà tó mọ́ ní mo ní one million talọ́kàn ànábì wa ní mú seven hundred and fifty thousand ìyá rẹ̀ èló ni ti bàbá rẹ̀ ẹ bá ń parí ẹ̀yìn ya wa péré two hundred and fifty thousand naira péré ó ń lè ẹ jẹun ẹ̀yọ́ bá kẹ̀sí ẹ̀ bá kọjẹ́ ìdíjọ́ ọ̀bẹ wọn tó dára sí òun lọ́rùn ọwọ́ kí ni only ń lè sẹ́rílẹ̀ lárúbáwá báwọn bá kọ́ níbẹ̀rẹ̀ wọn ní fakọ̀t mílíọ̀n náírà wàlà gẹ̀yìn wọ́n gé wájú wọ́n lè gé ní wọ́n gé okùnbìdọ́ bá wá bì ní bọ̀ wọ́n ti kọ́ sí ìpínlẹ̀ lárúbáwá fakọ̀t mílíọ̀n náírà wàlà gẹ̀yìn. ẹlẹ́kùn inú wa ń dùn ọlọ́wọ́ ní sọ̀tún lónà ìdìbò àníjẹ́ o. ẹ̀yin ìyá wa tí mo kàn fẹ́ kàn sínú ọ̀rọ̀ ńláńlá ni wọ́n bá yín sọ ẹ dákun gba àwọn ọmọ táwọn rí ti ń ya tí ó dùn máa wà lónìí púpọ̀ pọ̀ lọ́wọ́ àwọn ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́mọ máa ń táwọn ọmọ ń dánwò ọlọ́run níbo òun ti ṣe lọ inú àti ọlọ́run ní kóbìnrin ni ọkùnrin ní kọ́lọ̀ ti tẹ́tẹ̀yìn obìnrin ọjẹ́. ẹ wàá rí ìyá tí ń ba ta rẹ̀ jẹ́ tó rò kọ́kọ́ sọmọ lò ń bàjẹ́ òun máa wá sọ fáwọn ọmọ pé ẹ gbọ́ mọ́tò bàbá yín gbogbo ránu tẹ́ ń ṣe yẹn tẹ́ mọ́ tó bá wọlé nísìnyí. àwọn ọmọ náà wà sáré wọ ìjáàbù ẹ ọwà sáré ọgbẹ́ buhari fíìmù ní ń wò hmm. fíìmù ìyá náà ní àmọ́ wa sọ pé ẹkú mọ́ bàbá yín kò kò gbẹ́rẹ́gbẹ́ ọ̀nà ẹ̀ ló ń dún yẹn o gbogbo obìnrin tí ń tan orí ara ẹ̀ bẹ́ẹ̀ tó rò pé òun tọkọ òun èyí ó kábàámà èyí tètè ọlọ́mọdé akábàámà burú ẹ̀dá fún kí n pọ̀ mbẹ́ o nítorí ìjọ pọ̀ nítorí ọ̀n tọ́jú kalẹ̀ fún yín ládàá bẹ́ẹ̀ bá ṣe dáadáa táwọn ọmọ yíyá rẹ̀ kí n lọ́pọ̀ lù mẹ́ o òun ló jẹ́ sọ ní láńgbéèjì náírà nkọ́bọ̀ tá a tètè máa gbọ́ yé ní nàìjíríà. eléyìí ń fi kún gẹ́gẹ́ bí àṣẹ bàbá ìyàwó wa lónìí ní programu tí wọ́n là kalẹ̀ kọ́nà wọn làwọn fẹ́ kí n fòwá lára náà gbogbo wa ti jókòó yàn lónìí alihamudulilayi nǹkan kan ló máa kó tó di bá ń bọ̀ máa fúnra wa onípa wa nínú ọjọ́ láàrínláà ìrìnàlọ́ Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀dá fún ọlọ́run ní yọ èmi kó nínú ọjọ́ láàrínláà ìrìnàlọ́ lẹ́yìn náà wí bẹ́ẹ̀ ọlọ́run ní yọ èmi náà kó nínú ọjọ́ láàrínláà ìrìnàlọ́ bí wọ́n bá ní kí ni definition àpadà sí ibú kò sí definition àpadà sí ni ó lè padà tún di ìtẹ́bọ́ ọlẹ̀ rí mi ó fẹ́ẹ̀lì ọlẹ̀ padà páàdì kọ́nà bí ọ̀tẹ́ ẹ̀ páàdì náà ẹnìkan tẹ́lẹ̀ kẹ́míkà sí mi yóò ní ó ní some people will make it in class while others will make it in life. ẹni ó lówó jù náà àwọn tó lówó jù láyé lónìí bill gates wọ́n lè kó léèwé ni kọ̀ páàdì jáde léèwé àbí tẹ́lógún ẹ̀yìn ọ̀ka gbogbo òwe àwọn bírígéèdì wọ́n ń gba pòfẹ́sọ̀ síṣẹ́ àmọ́ ẹ̀mẹ́gbẹ́kẹ́kọ̀ọ́ o torí owó káàbí di pòfẹ́sọ̀ àgbọ́yé tí ọ̀dá ni o ìmọ̀láyè ìpè lọ́tọ̀ owó ọ̀rà àmọ́ńtà ń sọ ni pé agbára bí ibú tààrà òun ni kẹ́yìn ó ti máa jẹ́ ẹni tí ń sin lọ́hùn ní mùsùlùmí ṣe ń pé tọ̀tẹ́ nìkan tá a jọ sìn fún àfọlọ́hún a tó tún wá dẹni tí ń wí nǹkan míì ọlọ́mọdé arágbádá ti fi ẹ̀dá kan ẹ̀ sàmì ni òun ni bàbá ìyàwó fẹ́ kí n tawájú o àwọn ìwà kan bẹ bẹ́yàn bá wọ ọ̀rọ̀ èpè kọ́ ọyọ rẹ̀ kó nù jọ la ilaha illallah ọlọ́run sì jẹ́ ọpamọ́ ànábì sàlàyé rẹ̀ sallallahu alaihi wasallam ń pè é bọ́lọ̀ ń bá ti sàánú yín tẹ́ ẹ wọlé ẹ má ti ra yín jáde mọ́ o àmẹ́yìn lè jáde kó ní ọjọ́ la ilaha illallah o bó ti yí ni kéèyàn wọlé bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀hún kéèyàn jáde hmm? ọlọ́run tó ti ní gbogbo ọwọ́ wọ ní ọjọ́ la ilaha illallah ǹjẹ́ ó lè wá jáde ń bẹ ọlọ́mọ jáde o àmẹ́dàpọ̀ ẹ̀jẹ̀ àti ìsáwọn nǹkan ti ń kà yìí o sẹ́ra kọ̀ọ̀kan tí yóò yàn kó náà jọ la ilaha illallah òun ni aṣ-ṣirku billah aṣ-ṣirku billah ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ní gbogbo ọ̀nà tẹ́bọ̀ wà à ń bọ̀ wá láàárọ̀ yá alhamdulilayi àwọn àlùfáà àtàjọ ìmọ̀lá ìdí àlùfáà kàmáàlì kálẹ̀ ní kẹta yín àlùfáà ọ̀túnmáàlì ẹ̀mí dàpọ̀ lóhun láwọn ọ̀nà tá a gbà kọjá yà náà àfẹ́ kọjá labára àwọn kan lójú lọ́nà wọ́n mú mà lọ́wọ́ àwọn eléégún ńgbà wá súnmọ́ mọ́tò wa ńgbà orí bá a ta wà nù mọ́tò kí ló jáde lẹ́nu ẹ̀ kàmáì á sàlámù alẹ́kùn ó sì tún gbégún kọmọní ń yọ rẹ̀ kó nùjọ la ilaha illallah iná àtomi ni ẹbọ àti la ilaha illallah wọ́n pàdé ọ̀kan yàgò fún kan ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ rẹ̀ o ẹ̀sọ̀ pé a máa sọ̀rọ̀ lẹ́lòmí ti ń wílò a tilẹ̀ tilẹ̀ e, e, e, ti mọ̀lẹ́bí wa lélẹ̀ sẹ́rí gbogbo ntọ́ bá ti lọ ń pa ọ̀nà ẹbọ tamidanu ni o omi ni tó lè paná láàyè láàyè tó bá ń bẹ lára yẹn o ẹ dákun àlè máa mú àpèjúwe wa lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ ọjọ́ ti lọ. àmọ́ gbogbo fídíò nǹkan báyìí kù sí ẹ̀dá ẹ̀dá sinmi tara wa o. bẹ́ẹ̀ ọba máa pé la ilaha illallah àtẹ́gùn àtẹ̀yọ̀ àtòkè àtòdò ọ̀gbọ́dọ̀ tó lọ dún wájú rẹ̀ fún òun ló ṣe nǹkan kan fún ọmọ ìdí ń jẹ́ ṣoríkò àtòkè àtòdò àtòyí ẹ́ àti ìmọ̀ àtàdàgbọ̀bórí ẹ́ ẹni ọjà màlàtán láàárọ̀ yìí tí ó jiyàn lálẹ́ ìrìn ìgbẹ́rẹ̀ láàárọ̀ ọ̀hún lọ́sàn-án gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́dọ̀ làjú ti gbà lọ́dọ̀ àwọn kan láyé àmọ́ ń kí lọ fúnra wa ọmọ ìlú ìlàwà náà àmọ́ ń kí lọ. gbogbo ọ̀nà ẹbọ wọn yóò tán o ẹ jí láàárọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú nípìnlẹ̀ bá ti dórí kan bí ẹ̀fọ́ ẹ bí epo bí nǹkan bí iyọ̀ ní twenty four century ìgbà wọn náà lẹ́lọ́mìn ti wá. nínú ti mọ̀ lélẹ́ yìí ah, ò fáwọn ọ̀gbà kí lọ sọ àbúlà bí àtàbújá nídèrò náà kò jù báwọn lọ kí làwọn náà ń wí jọ náà máa na àbúlò hùn ilà lẹ́yọ kọ́rìbù náà ilà lọ́ọ̀hì zolùfà pé àwọn náà gbà pọ́lọ́hùn kan bẹ lókè àmọ́ àwọn eléyìí wọ́n sùn wa mọ́lọ́hùn tó kéwò ọlọ́hùn ò ní ìdí bàbá kékeré ẹ̀dàkùn nínú tẹ́yìn fi lè yọ rẹ̀ fún rẹ̀ nírọ̀rùn kó náà jọ la ilaha illallah ọ̀nà gbogbo ẹ̀bọ̀ ó kéré ó tóbi ẹ̀ lápẹ̀ já jìnà nínú èyí tó lè pamọ́ pọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ ìkọ́nàbọ́lọ́ bá pín nìkan lẹ́nu àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ ní ọlọ́run ẹ̀yìn òfin aṣọ wọn di gbákejì ọlọ́run bí wọn ọba sí mọ́ tẹ́lẹ̀ gbogbo bíi téèyàn bá ti ń pé ẹlọ́ wí fáwọn àgbàlagbà lágbàlá ẹlọ́ ẹlọ́ wí ń dẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ ẹ sílẹ̀kùn fún wọn wọn fẹ́ẹ́ dé kábàárẹ̀ àwọn àgbàlagbà ní kí ni wọ́n ń lọ sí i ànábì níbẹ̀ bá wá sàárè ẹnìkan ẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ àyàfi torí nǹkan méjì ìmọ̀ kẹ wá sàdúà fún wa àwọn ni wọ́n ní ìyà àdúà yín àbí kẹ wá ń torí gbẹ̀yìn náà fẹ́ mẹ́rin rárá yín létí pé gbogbo gìrìgìrì tí ń bá kì í ìjọ kan lèmi náà rí báyìí ọ̀tàn those are the two reasons kọ́dà nẹ́bí ní tẹ́lẹ̀ kóńtù àǹhákùn àǹzìyára tó kòbó mo ní ẹ tiẹ̀ má lọ sàárè rárá tẹ́lẹ̀ ni láti pé prevention is better than cure àmọ́ for these two reasons tẹ bá ní kọ́ọ̀sì àti lọ ọlọ́run yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lọ sàárè lónìí táwọn ń bá lọ kọ́ wọn o èyí tí ó sì rí bẹ́ẹ̀ ẹ̀yin ìyàwó ẹgbẹ́ tó ń bá yín sòdodo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ òkú ọlọ́mọ èyí sùn lọ́rùn èyí sọ̀rọ̀ mùsùlùmí o mo ní àwọn èèyàn ọmọ àlìkìyàmà ànábì ti júwe fún wa ní máa mú àwọn ọ̀rọ̀ ọjà níbo ló di ráyè jẹ mọ́ ìgbẹ́ wà lọ́hùn ọmọ ti ń jáde kìyàmà mọ láwọn kan náà bí wọn bá sọ̀rọ̀ àti yọ wá pé àwọn ọmọ rẹ̀ kalẹ̀ òun ti dàgbà sẹnu òun ti dàgbà ó òun bá lọ tán kẹ ṣe òkú òun káyọ gbọ́ kọrùn ọmọ à kí lọ kàárọ bí rẹ òun àwọn ẹ̀yìn dé láyè ìyáńlá wa Aisha radiyallahu anha jẹ́ júwe bá nẹ́bi ti júwe alìkìyàmọ̀ fún kọ́ bá mọ̀ ànẹ́bi júwe alìkìyàmọ̀ pé bá bá dìde lálìkìyàmọ̀ kò ní sásọ lára ẹnìkan wa bá ti wáyé náà ládìde yọ àtọkùnrin àtobìnrin ìyáńlá wa Aisha wa wu ọkọ rẹ̀ ànẹ́bi wa Muhammad sallallahu alaihi wasallam pé ar-rijalu wan-nisaa yanzuru ba'duhum ila ba'd ìwà nẹ́bí ẹ̀gbọ́n tẹ́ yìí ni gbogbo owó dìde wò àtọkùnrin àtobìnrin kó wọ́n mọ̀ wá wòra wọn anabi ah, ni àìdá al-amru akbaru min dhak ah, àti ìyẹn ráyè ní wo owó ẹnìkan kọ́lá àwọn òní rántí báwọn rí owó ẹnìkan méjì kan ó lè dé ọlọ́mọdé ò lè fún wa láti yá mọ́ àmọ́ ẹ̀dá fún kọ́mọ́ lè fún wa náà láfi ń ké o ẹ̀rẹ́ ìṣẹ́ tó fi kún kí n tó fi microphone lẹ̀ 130 ti lọ àbí ó kù díẹ̀ ok kò ní ju 130 lọ pẹ̀lú ògbọ́lọ́ ẹnu tí mo fura pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ti ló lè yọ ọ̀yàn kó ní ọjọ́ la ilaha illallah òní kí ni ọmọ kó ìra nǹkan kan tọ́nà pọ́lọ́ fẹ́ kọ́dà bó o tí lè ṣe àwọn ọmọbìnrin ni wọ́n múra dáadáa yìí bá ti kọrú orí yìí má ẹ̀ ó lè kó bọ́ ọlọ́dọ̀ alkùránì ló wí bẹ́ẹ̀ zálíkà bí annahum karihu ma anzala Allahu fa ahbata a'malahum ọlọ́ni ń ta torí ẹ̀ bá àtìrún àtàwẹ̀ àwọn kan jẹ́ ọ̀ràn tí wọ́n dá ní pé karihu ma anzala Allah ní tí wọ́n ké fún wọn pọ́lọ́ lọ́sọ ilé ìkalẹ̀ lófin wọ́n ti kórìíra rẹ̀ wọ́n ń fẹnu kórìíra rẹ̀ wọ́n ń fọ̀rọ̀ kórìíra rẹ̀ wọ́n ń fi wàá bínú ẹ̀ ẹ̀dá kò kọ̀ dá o fún yàrá jẹ́ mùsùlùmí nítorí wọ́n bá ti gbọ́ pé wọ́n ní ọlọ́run ló wù wọ́n láwọn sọ̀hábì ànábì bí wọ́n ti ṣe mọ́ kódà bí wò ó tí ì lágbára ẹ̀ máa bẹ lọ́nkọ́lọ́hún ó ṣe dáadáa nìkan kan wọ́n náà àmọ́ tí ó máa tún máa kọ̀ tẹ́mi lọ́rùn fún mùsùlùmí ó lè yọ̀yàn kó ní ọjọ́ la ilaha illallah kọ́dẹ̀ yìí ya wa ọ̀rọ̀ yìí ní ìrántí púpọ̀ mo fẹ́ràn yìí torí tọ́lọ́ mi o bẹ́ẹ̀ bá gbọ́ tóbìnrin mi bá ń sọ̀rọ̀ polygamy báyìí bẹ́ẹ̀ tí ń pè ní polygamy pé kóbìnrin ó ní ju ìyàwó kan lọ ààrí parí náà Kùránì o àmọ́lọ́ ní ètè dandan bọ́lọ̀hún bá wá ní kò tí kànwọ́ àwa ń yọ inú títí ilé olé pé à kí ló dẹ̀ dàbí irú òṣìwò ló bá débi à òsì ní tọ́lọ̀ ní mọ̀yọ̀ǹda fáńkì hù máa kọ́ bàlàkún mìíràn nìta ìmáfúnná wàtúlá àtàwárùbà dákun gbogbo ń tọ́ba ìpọ́lọ̀ lóun yọ̀ǹda bí wọ́n bá fẹ́ kọ́dà kọ́ láìsí gbogbo ń déyàn fi tí ọkọ̀ rẹ lọ́rùn ni ó fi tẹ lọ́rùn bọ́ bá ti rí ní gbẹ́ lọ́dọ̀ rẹ kí ni wá sí mọ́mọ́ mi èyí tó sì rí bẹ́ẹ̀ náà ọlọ́run ọ̀kọ́ kì í ṣe dandan kéèyàn fẹ́ méjì mẹ́ta mẹ́rin àmọ́ lọ́n yọ̀ǹda rẹ̀ á ti gbọ́dọ̀ kórìíra kankan nínú tọ́lọ̀ abẹ́lọ́n sọ́tánà wọ̀ tààrà ìyàwó tá a jókòó tá a gbé lónìí ọlọ́mọta àbàlùbáríkà tó pọ̀ sí gbogbo ẹni ó nírò rọrùn ọlọ́nkóso náà kọba àmọ́jọ́ lọ́wọ́ pẹ̀lú ògbó ọlọ́run ọmọ tí ó lóore lọ́pọ̀lọpọ̀ lálùbáríkà ọlọ́mọ́sàbáwá fi kẹ́ ìgbéyàwó tá a sọ lónìí àti ìdílé ìyàwó àti ìdílé àwọn ọkọ náà bàbá máa rántí ọjọ́ òní ọlọ́run dákun dáadáa nìjà máa rántí ẹ̀ ọlọ́run bá jà sí rántí ẹ̀ lágbóyè. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. Ah, gẹ́gẹ́ bí a ṣe bẹ̀rẹ̀ láti ìgbà tí a fi bẹ̀rẹ̀ títí tó fi di pé àwọn tí wọ́n ṣe tọkọ tìyàwó nígbà tí wọ́n bí nígbà tí ilẹ̀ mọ́ láàárọ̀ yìí tí wọ́n sì ti di tọkọ tìyàwó ní àsìkò táwa yìí àti pẹ̀ fún ọlọ́run bá ọlọ́run òfin àpáríkà tí ó pọ̀ sí ìgbéyàwó náà eléyìí tí ó kàn tí a ṣe láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù tábì lọ kírun tó ráwà láwọn criticize àwọn tí àsìkò òun ò kú tí wọ́n máa ṣe program lọ àwa ní jẹ́ kọ́ máa bú wa wípé ti tó àsòrò ti tó báyìí náà a lọ kírun ṣùgbọ́n kó tó rí pé a máa lọ àwọn nǹkan méjì mẹ́ta tó kù àkàrí ṣe kíákíá gbogbo àwa tí a jẹ́ àna wa tí a wá láti Ìlọrin ẹ rí i pé ẹ bá bíbà ẹ bá dáadáa ìgbà táwa náà bá mọ bẹ̀yìn wò Ọlọ́run jẹ́ ká mọ bá yín dáadáa ẹ rí i pé tí wọ́n fi bá wa so ọkọ àti ìyàwó pọ̀ tó ṣẹ́jú tó pọ̀ rárá ẹ dákun ìdígbéyàwó ta fẹ́ ṣe láàrin ìṣẹ́jú péréte ṣó wá pọ̀ sí kí ẹ máa ṣe ṣìnà kó tó rí ṣe so ẹ̀kọ́ ìtanijí tún nìyẹn pé ìta fi ń so ìdì kò ṣe nǹkan tó pẹ́ rárá pé ilẹ̀ wàá mọ̀ bẹ́ẹ̀ wà báyàwó àbí àwọn ti ọkọ ìyàwó gbé twenty million wá fún yín kó tó di pé wọ́n fẹ́yàwó láríkùsù tó bẹ́ẹ̀ bí ìyàwó sàrà là ń fẹ́ láfíríkà ah, àwọn owó tí a gbà lọ́wọ́ wa méjì náà ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ afẹ́gbowó masjid masjid wa ọ̀nà méjì ni ó ti iṣẹ́ ti lọ́mbẹ̀ lọ́wọ́ kí ọlọ́run bá àríkẹ́ lápọ̀bọ̀ àyọrí ẹ̀ tàbí sí láti wá mọ́ rówó náà ju pé ta bá rí àwọn ọmọ ìyá wa báyìí ká fi rí náà ká ṣe dáadáa ká ṣe ẹ̀wọ́ bá ṣe bábí dáadáa wa tá a gbà yín lálejò tẹ́bá bọ́ sọ́wọ́ àwọn onífẹ̀rẹ́ rẹ̀ ẹ́ ti máa dìde lẹ́yọ kọ̀ọ̀kan lọ́mọ kírun láti òfin ìbò ṣùgbọ́n àìsí gbígbé ìtọ́mọ àyà ṣe máa ń rí òun náà láti ṣe yìí àpẹ́ iná wà ń dùn tó ẹ jẹ́ ká mú owó mọ́ṣáláṣí ìyàbá wa pé ẹ jẹ́ ká ṣe ìrìn kíákíá ká tó sáré ṣe ìbejì tó bá lọ sí àwọn ìgbé kan ẹ bá wa gbà àwọn irun sọ̀wálé ẹ̀sán rí masjid òun náà ni a fi gbé sókè tí ọlọ́jẹ́ kalẹ̀ tí òun mọ́ṣáláṣí náà bá fi pẹ́ àti àwọn ará wẹ́bí táwọn wà lẹ́ni ìjókòó àlùbáríkà ni tí a gbà ládá kí orí ọlọ́run kó mọ́ fi ládá náà dùn wá